já gbé ọwọ́ wa méjèèjì sí arúgbó ọjọ́ láàárọ̀ yìí ẹ já ju ọwọ́ wa sí ẹ já ju ọwọ́ wa sí. How excellent is your name, oh Lord. Our excellent is your name. gbàdúrà láàárọ̀ kò súre ilẹ̀ òní ti mọ́. the days has been prayed. ilẹ̀ ojú rere àti àánú. the days of the favours. ó máa mọ́ fún ayé rẹ. Àmín ni mo nílò láàárọ̀. I need your amen this morning. Tí àṣẹ bá ń jáde mouth. Tó o ti ráyè sàmí. Without saying amen. Àjẹpọ̀ ráyè fásẹ̀ nìyẹn. That means you don't have time. Àṣẹ ju agbára lọ. And authority supersede power. Agbára lè mú kéèyàn struggle. Power that makes you to struggle. Àṣẹ lè control. And authority can control. Ó pàṣẹ sí ayé ẹnìkan. I command into your life this morning. Nínú ọ̀sẹ̀ tó wọ̀ yìí. In this new week you've entered. Ayé rẹ̀ máa ní ẹ̀rọ. mo pàṣẹ sáyé ẹnìkan. I ah, authoritative is your life. ẹnìkan ń gbọ́ mi. someone is listening to me. ẹnìkan ń wò mí. someone is hearing me. ọ̀sẹ̀ tí ó wọ̀ yìí. this week that you have. ayé rẹ máa ní ẹ̀. Ẹnìkan ń gbóhùn mi lọ́wọ́. Someone can listen to my voice. Mo ń bá ìṣẹ̀dá kan sọ̀rọ̀. I'm talking into a living creature. Òní ni Monday. Today is Monday. Ọjọ́ ajé. That is day Malika Pada Yamakaba ọ̀sẹ̀ tó wọ̀ yìí. This week you've entered. Ayé rẹ̀ máa ní ẹ̀. Òní ni ọjọ́ kẹsàn Today is the night day. Mo sọ tẹ́lẹ̀. I prophesy. Ayé rẹ̀ máa ní ẹ̀. Àbájáwé èèyàn gbàdúrà fún àwọn èèyàn lẹ́la àrùn fọlọ́mì ọ́. Mo gbàdúrà fún yín. I pray for you this morning. Ayé rẹ̀ máa ní ẹ̀. Ayé rẹ̀ máa ní ẹ̀ ayé rẹ máa ní ẹ ayé rẹ máa ní ẹ ọ̀sẹ̀ tí ó wọ̀ yìí ọlọ́run àánú ó máa fàánú yanjú ọ̀rọ̀ ọlọ́run àánú. God of mercy. ó máa fàánú yanjú ọ̀rọ̀. mo súre sí ọ̀sẹ̀ yìí. I prophesy to this week. ọlọ́run àánú. God of mercy. ó máa fàánú yanjú ọ̀rọ̀. Mo súre sí ọ̀sẹ̀. I prophesy to this week. Ọlọ́run àánú. God of mercy. Ó máa fàánú yẹn jù. Mo súre sí ọ̀sẹ̀ yìí. I prophesy to this week. Ọlọ́run àánú. God of mercy. Ó máa fàánú yẹn jù. Have your issues mercy. Mo gbàdúrà. I pray. Má jẹ̀mú tí máa mú kó o mọ̀fò lọ́sẹ̀. Covenant that allow you to take accident the week. Má jẹ̀mú yẹn bàjẹ́ láàárọ̀. Mo sọ tẹ́lẹ̀ sí ayé rẹ̀. I now it your life. májẹ̀mú tó máa sọ ìrìn àjò ọ̀sẹ̀ dòkó mọ́ ọ every governor that turn your will is emptiness. májẹ̀mú yẹn bàjẹ́ lórí ayé. Mo súre sí ọ̀sẹ̀ yìí. I prophesy to this week. Ọlọ́run àánú. God of mercy. Yóò fa àánú wá ọ. Mo gbàdúrà. I pray. Ọwọ́ Ọlọ́run fún àánú. Hand of God for mercy. Yóò wà lára rẹ̀ ọwọ́ ọlọ́run fún ìrànlọ́wọ́. hand of God for help. yóò wà lára. ọwọ́ ọlọ́run fún ojú rere. hand of God for favour. yóò wà lára. ilẹ̀kùn àánú gbogbo tó ti tì lọ́jọ́ tó ti pẹ́. every door of prayer that can be shut against you. ó máa sí fún ọlọ́sàn ah, ọ̀gá ìwé ìrántí ayọ̀ rẹ tí ayé padé wọ́n máa sí lọ́sẹ̀ ọwọ́ ìrànlọ́wọ́ ọlọ́run tẹnikẹ́ni ò lè di lọ́wọ́. hands out of God that one can never be stopped. ọwọ́ yẹn ó darapọ̀ mọ́ ọwọ́ àánú tẹ́lifíṣẹ́ni olùtakùn. ọwọ́ yẹn ó darapọ̀. mo gbàdúrà fún ayé rẹ. I pray to your lives. ìṣẹ̀dá rẹ kó rí àánú gbà. mo gbàdúrà fún ayé rẹ. I pray your lives. ìṣẹ̀dá rẹ kó rí àánú gbà mo gbàdúrà fún ayé rẹ. I praise your life. ìṣẹ̀dá rẹ kó rí àánú gbà. ìjáde lọ rẹ lọ́sẹ̀ yìí. your outgoing this morning. wàá rí àánú gbà. ìwọlé rẹ lọ́sẹ̀ yìí. your going in this morning. wàá rí àánú gbà. ìrìn àjò rẹ lọ́sẹ̀ yìí. your journey this week. wàá rí àánú gbà. gbogbo ìrìn àjò rẹ lọ́sẹ̀ yìí. all your journey this week. wàá rí àánú gbà. gbogbo ìrìn àjò rẹ lọ́sẹ̀ yìí. all your journey this week. wàá rí àánú gbà. gbogbo ìrìn àjò rẹ lọ́sẹ̀ yìí. every day of your journey this week. wàá rí àánú gbà. gbogbo ìrìn àjò rẹ lọ́sẹ̀ yìí. every day of your journey. wàá rí àánú gbà. gbogbo ìrìn àjò rẹ lọ́sẹ̀ yìí. every day of your journey. wàá rí àánú gbà. gbogbo ìrìn àjò rẹ lọ́sẹ̀ yìí. all your journey this week. wàá rí àánú gbà agbára ọlọ́run yóò yà ọ́ lẹ́nu. power of God will surprise you. wọ́n jẹ̀ mo ti ń dá ọdún ọkọ̀ gbiná dà. governor has stopped you shall be consumed. ọwọ́ tó máa ń di ọlọ́wọ́ kọ́ gbé dà. any hand has stopped you shall die off. gbogbo àṣẹ òdì láyé rẹ kó gbiná dà. every power of authority shall be consumed. wọ́n jẹ̀ mo òdì kó gbiná dà. governor shall be consumed fọ́ra every demon that take you to journey of ìmọ̀ra tó ṣáájú rẹ̀ yàn sí. every demon that is going before you. tó ń dire lọ́wọ́ kó fi lẹ́ta. ọfà mú bóore. every arrow ó sọ fún tún lè. kó bá iná jáde ọfà àmúbọ̀ ire. every arrows. kó bá iná jáde. ọfà àmúbọ̀ ire. every arrows of goodness. kó bá iná jáde. ọfà àmúbọ̀ ire. every arrows. kó bá iná jáde. ọfà àmúbọ̀ ire. kó bá iná jáde. every arrow of promise and faith. gbogbo ọgbọ̀n gbọ́dọ̀ mẹ́tẹ̀ẹ̀mí ìgbésẹ̀. jáde àfà ìjákulẹ̀ kọ́ báyìí. every hour of circumvention come out. lórúkọ Jésù ọfà àmúbọ́kọ́ jáde. hour of circumvention come out. agbára kákàkọ́ fàyè rẹ̀. power to give your life odi tó yí ọ̀ká kọ́ yalu rẹ̀. everyone ọ̀nà tó fi ṣàkólà. mo rà àṣẹ jáde sí. I send authority to your life. odi tó yí ọ̀ká kọ́ yalu rẹ̀. every arrow that is for odi tó yí ọká kọ́ yalu rẹ̀ odi tó yí ọká kọ́ yalu rẹ̀ odi tó yí ọká kọ́ yalu rẹ̀ odi tó yí ọká kọ́ yalu rẹ̀ odi tó yí ọká kọ́ yalu rẹ̀ odi tó yí ọká kọ́ yalu rẹ̀ odi tó yí ọká kọ́ yalu rẹ̀ gbogbo májẹ̀mú àwáyé má ṣe rere ó bàjẹ́ lórí ayé rẹ̀ tí máa ń di ọmọkùnrin lẹ́nu mọ́ tí kì í jẹ́ ká lọ ọwọ́ yẹn gbẹ lára ah, ọwọ́ tí máa ń di ọmọbìnrin lẹ́nu mọ́ tí kì í jẹ́ ká lọ ah, ọwọ́ yẹn gbẹ lára ọwọ́ apánilójú lára rẹ̀ ọwọ́ yẹn gbẹ ọwọ́ yẹn gbẹ ọwọ́ yẹn gbẹ ọwọ́ yẹn gbẹ tí ń tu wà tó lóore ká. Power you and your fellow yóò gbiná dà. Amen. Wọ́n jẹ̀mú tó fẹ́ já ọ, wọ́n bẹ̀ lójijì. Wọ́n to bring you down. Bí má jẹ̀mú yàn bàjẹ́. The government tó fẹ́ dán ọdún olójijì. Government wanted to stop you. Bí má jẹ̀mú yàn bàjẹ́. The government tó fẹ́ dán ọdún olójijì. wanted to stop you. Kí má jẹ̀mú yàn bàjẹ́. The government rẹ fún ìjákulẹ̀? Who is calling your destiny for wú àwọn rí ta ni ń perí rẹ fún asán ikú kọ́ wú àwọn rí ta ni ń perí rẹ fún òkú ikú kọ́ wú àwọn rí orere tó kó wọnú ọ̀sẹ̀ yìí ọ̀kàkà ò ní bọ́ sọ́nà wòlé iná ṣáájú ẹ. I said far before you. gbogbo bí ọ̀tá dúró sí. wherever enemy are standing. iná ńlá bẹ̀ kọjá. wòlé iná ṣáájú ẹ. I said far before you. gbogbo wherever darkness is waiting for you. I said far before you. wherever people are stopping. you. I said far before you. wherever the people are standing. ẹ̀mí ìkórira. every spirit of hatred. tí wọ́n fi ń bọ́ nírìn that are joining with you. kó bá iná jáde lára dáadáa tí wọ́n ṣe. your missing have been hold. láti yọ lẹ́nu lẹ́nu sẹ́. to torment you at your workplace. ọlọ́run kò dà wọ́n lédè. Oh, ọlọ́run kò dà wọ́n lédè. Oh, ẹni fẹ́ dọ̀ dúró. kọ́lọ̀ wọn dà dúró. I I your ẹni bẹ take your job. ẹni bẹ gbàṣẹ lọ rẹ ẹni bẹ dọmọ rẹ dúró ẹni bẹ gbàṣẹ lọ́wọ́ ọmọ rẹ mo gbàdúrà bó ti wù kó rí ọlọ́run kọ́ dádúró lónìí ẹni bẹ lu agbára ní olórí ọlọ́run kọ́ fi àjùlọ ẹni bẹ lu agbára ní olórí ọlọ́run kọ́ fi àjùlọ rẹ̀ yọ lẹ́nu. ọlọ́run kò yọ wọn lẹ́nu. gbogbo ìgbìmọ̀ ọlọ̀tẹ̀. ikú kò tú wọn ká. àwọn arógo bògo jẹ́. ikú dá wọn padà. àwọn arógo yògo lẹ́nu. ikú tú wọn ká. ojú àtọpinpin. tí wọ́n fi mọ́nítọ̀ rẹ fún mi. ojú yẹn fọ́dà ojú àtọ pẹpẹ tó fi mọ́nítọ̀ yẹn ojú yẹn fọ́dà ọ̀pá amọ̀sẹ̀rẹ̀ tó bẹ nínú ẹ̀jẹ̀ rẹ̀ ọ̀pá yẹn báyìí náà jẹ́ ọ̀fọ̀ amára àánú gbà. arrows of no mercy. tó bẹ nínú ẹ̀jẹ̀. that is in your blood. ọ̀fà yẹn báyìí lọ́jà. ọ̀fà amárìíràn lọ́wọ́ gbà. arrows of no help. tó bẹ nínú ẹ̀jẹ̀ yẹn. that is in your blood. ọ̀fà yẹn báyìí lọ́jà àmì wo ni wọ́n fi sí ọ náà. every mark o. tó lórí òfin fẹ́ rí ọ. yàtí alábẹ́rẹ́ fẹ́ o. àmì parẹ́ lára. àmì parẹ́ lára àmì yẹn parẹ́ lára àmì tí wọ́n fi sọ́mọ rẹ la tí wọ́n lọ́nà ò ní là fún wọ́n yọ kàwé kò rí sí wọ́n yọ ọmọ paraplẹ̀tì lójú kan wọ́n dá àyàmọ́ rẹ̀ dúró wọ́n fọjọ́ orí rẹ̀ sòfò àkókò tó yẹ kó jẹ wọn ma wọ́n ní kó tó máa gbàwé ọmọ gbogbo àmì búburú yìí ó parẹ́ láàárọ̀ ọ̀gá àmì jẹun ọmọ. má sọ no eating fruit of the neighbor. má sẹ́yìn kàpá lórúkọ Jésù. in the name of Jesus. àmì yẹn fàdé lára. Gbogbo ẹ̀yin tẹ̀ ń ṣàìsàn. Those of you that are sick. Irúgbìn àìsàn lára yín. Every seed of sickness in you. Iná ti jáde. Irúgbìn àìsàn. Every seed of sickness. Nínú ayé yín. In your body. Iná ti jáde. Fire will seed of sickness. nínú àgọ́ ara yín. in your body. iná tì jáde. fire will of sickness. In your destiny. Iná tì jáde. Irúgbìn àìsàn. Seed of sickness. In your destiny. Iná tì jáde. Irúgbìn àìsàn. Every seed of sickness. That have been placed in you. I am jáde. Fire bring it down. Ọwọ́ Olúwa kọ́ jà fún wa. End of God will fight for you. Wọ́n ni wọ́n ti dúró. Wherever I be standing. Àbí báwọn bá ba tiẹ̀ jẹ́. And they say until you dey destroy you. Bí wọ́n ti dúró méjì mẹ́ta. At the stand two or three. wọ́n ti pẹ́ pàdé ogun lọ́lọ́run. At the gather meeting upon you. Ibi wọ́n ti sara wọn lọ. Wherever they gather láti yọ ayé rẹ lẹ́nu ibi wọ́n ti fẹ́ you to ẹ ibi wọ́n ti fẹ́ dọ̀gbọ́ ibi wọ́n ti fẹ́ gbàsẹ́ lọ́wọ́ ẹ ibi wọ́n ti fẹ́ gbàjẹ́ lọ́wọ́ ẹ ibi wọ́n ti fẹ́ dínà mọ́ mọ́ gbàdúrà lónìí to remain, fi kú tú wọn. bó ṣe wù kí wọ́n pọ̀ tó àwọn tó kó kóra wọn jọ láti dìde ogun sí ọ ọlọ́run kò fi kú tú wọn jọ olúwa sọ fún joshua pé kò ní sẹ́nikẹ́ni yóò lè dúró níwájú ẹ̀ ní gbogbo ọjọ́ ayé rẹ̀ gbogbo ẹni tó dúró láti bọ̀ ọ̀rọ̀ jọ ọlọ́run kò dá wọn lẹ́bi ti èmi àti ẹ pé gbogbo àwọn tó bá dìde sí wọn ní ìdájọ́ pé a dá wọn lẹ́bi ẹni bá dìde láti dá èmi àti ẹ lẹ́jọ́ bóyá nú agbára òkùnkùn bóyá nú agbára ayé bóyá lẹ́nu iṣẹ́ bóyá nírìn àjò lórúkọ Jésù ọlọ́nkọ́ dá wọn lẹ́bi ọlọ́run kọ́ dá wọn lẹ́bi ọlọ́run kọ́ dá wọn lẹ́bi àwọn àwọn onígbìmọ̀ pọ̀ láti yọ èmi àti ẹlẹ́nu bó ṣe wù kí wọ́n tó áńgẹ́lì bínú olúwa ó ti múnú wọn dùn kó ti korò mọ́ wọn lọ́wọ́ kọ̀ọ̀kan. those are gathered. láti ní èmi àti ẹ lára. to torment us. ilẹ̀ ńlanu. God is open mouth. kóra. dátánì. dátán. àti àbúrámù. and abraham. bí wọ́n ṣe tó. no matter how big they are. kílẹ̀ ò gbé wọn mi. and ah, now we shall follow them. gbogbo àwọn ọlọ́tẹ̀ ni. every neighbor people. ni wọ́n sara wọn jọ pọ̀. that they gather themselves. tí wọ́n ní ẹja dàdúró. they say let's stop him. tí wọ́n ní ẹja dì lọ́wọ́. that let's make him to step back. tí wọ́n ní ẹja mú wálẹ̀. let's bring him down. mo sọ tẹ́lẹ̀. I pray. o ti múnú wọn dùn. for so making them to be happy. wọ́n di ìbànújẹ́ mọ́ wọn. Sag es, Ernest! beating. ẹni bẹ́ẹ̀ fi ẹ̀sìn dọ́ọ̀dún. they want to stop me with shame. ẹni bẹ́ẹ̀ fi ẹ̀sìn dá mi dúró. want to stop me with shame. gbogbo ẹni tí ń lépa mi láì ní. whichever that is tormenting me without me. ẹni tí mi ò rí tiẹ̀ rò. I don't think about. ó ń lé mi. that is chasing me. fún ibi. for evil. ẹni tó ò rí tiẹ̀ rò. whichever that you think about. tó ń lé that is chasing you. fún ibi. ẹni tó ń wá ọ̀nà. whichever that is making a way. láti dá ayé mi to stop my life. ẹni tó ń wá ọ̀nà. whichever that is making a way. to stop your life. mo gbé ọwọ́ olúwa sókè. I the hand of God láti ọ̀run wá kó dé sí orí wọn. àti ẹja. to fight for us. gbogbo ẹni kóra àwọn ẹjọ́ pọ̀. to sow the colour themselves. láti gbógun ti èmi àti ẹ. to submit our life. gbogbo ẹni kóra àwọn ẹjọ́ pọ̀. to sow the colour themselves. láti ní èmi àti ẹ lára. to inconvenience our life. gbogbo ẹni kóra àwọn ẹjọ́ pọ̀. who gather themselves. láti yọ sí èmi àti ẹ lẹ́nu. to appear to you. gbogbo ẹni kóra àwọn ẹjọ́ pọ̀. to sow ever the colour themselves. láti fẹ́nu pa èmi àti ẹ. to kill the self without mouth. àwọn afẹ́nu parawọ̀. to kill the self. àwọn afẹ́nu banijẹ́. wọ́n dà use the mouth àwọn afẹ́nu túnika. wọ́n dà use mouth. àwọn awáyé wa bàtẹ́nijẹ́. wọ́n come to work to disrupt the mouth. àwọn awáyé wa dàtẹ́nirú dàrú àwọn awáyé wa dà yà dòrú àwọn tí ò lérò rere àwọn tí kì í rògó lójú àwọn afẹnudasẹ́rú tó dúró lórí ayé mi àtẹ mo fi ọkọ̀ olúwa sókè lórúkọ jésù ìdà kíkorò ọ̀pọ̀ kíkorò ọ̀fà kíkorò láti ọ̀run wá ọwọ́ olúwa tó le fún yìí wọ́n dé sí wọn lára ẹni tí ń sọ mi láti mú. kùsọ́ ẹ̀ ẹni tó ń sọ láti mú ẹni tó ń sọ mi láti mú ẹni tó ń sọ láti mú ẹni tó ń lépa àti mú mi ẹni tó ń lépa àti mú ọ ẹni tó ń gbèrò àti mú mi ẹni tó ń gbèrò àti mú ọ ẹni tó ń gbógun àti mú mi ẹni tó ń gbógun àti mú ọ ẹni sọra rẹ di ogun mi ẹni sọra rẹ di ogun rẹ ẹni mi ò rí tiẹ̀ rò ṣùgbọ́n tó lóun ọ̀dà mi dúró ẹni tó ò rí tiẹ̀ rò tó lóun ọ̀dà ọ dúró ẹni tí mi ọ̀b bájà ṣùgbọ́n tó ní òsánà fún mi ẹni tí wọn náà bájà wọn lò ní rọ́nà lọ mo gbàdúrà o bọ́ ọ bá sàmì ikú lé wọn jáde lọ́wọ́. ta ló pera wọn ní ìmùlẹ̀ ta ló to wọn ní ìmọ̀lẹ̀ ta ló pera wọn ní ìgbìmọ̀ àwọn afẹnulú nípa àwọn afẹnudọ̀nàrú àwọn afẹnupànìyàjò jẹ àwọn tí wọn ò ní kankan fẹ́ ṣe láyé dùkọ́ máa dàrí àjò òun lọ tí wọ́n dúró ta yé mi àti ẹ̀ mo gbàdúrà lónìí bí wọ́n ti ń rò lọ́kàn ìbànújẹ́ ti pa àwọn ọ̀gá kó dé bá ayé wọn oh, ìbànújẹ́ ìbànújẹ́ tí wọn ò ní gbàgbé ìbànújẹ́ tí ó sì wọn lọ́wọ́ ìbànújẹ́ tí wọn fìfì tèmi àti ẹsà ṣe máa lórúkọ Jésù ó máa dé báyé wọn ọ̀gá o tí wọ́n ti parí inú agbára òkú tí wọ́n fẹ́ fi dẹ́mi àti ẹ̀dúró bọ́lá ń tó fi náà bàjẹ́. Ah, olúwa ọlọ́run wa iná jónirun ni àṣeparí wọn eléyìí tí wọ́n parí masali kapa andimaru makaba adéyémeseda ẹgẹgẹdúgẹ yada gbogbo àṣeparí tí wọ́n parí lórúkọ jésù ó jílé wọn lórí igi tí We are nírì kú mọ́dékàì orí amánì ló ṣègbè sórí ẹ̀ àkọ́kẹ́ ẹni tó wá ihò orí ó jì sí ẹni tó já ọgbà ó lè jò ó bùsà ẹni tó yí òkúta olùkúta ó yí lù àkọ́kẹ́ yóò ṣe fẹ́rẹ̀ẹ́rẹ́ kiri ó jìnà sí gbogbo ẹni tí ó fẹ́ rẹ̀ mi àti tó lépa ní àti ẹrú mo gbàdúrà ire fi ayé wọn nù mo dúró mi ò dádúró mo sọ̀rọ̀ mi ò dọ́rọ̀ sọ mo wọnú agbára olúwa lẹ́yìn mo tẹnu bẹ̀jẹ̀ jésù mo fún ẹni tí ò fẹ́rẹ̀ mi àti ẹ kiri ó kú ò láyé wa má sàlí kàpá maruda egeye meseda adali maruka pa, ayama sada egeru mekeba ali masuda ya gbogbo ẹni tí ọ̀fẹ́ ire fẹ́mi àti ẹ ire fàyè wọn lè gbogbo ẹni lójú ráyè láti yọ èmi àti ẹlẹ́nu ìbànújẹ́ tí ó dé bá ó máa lé jáde láyé ìbànújẹ́ yẹn máa dé báyé rẹ̀ gbogbo ẹni sọ́ra rẹ̀ di ayọ̀nilẹ́nu ọlọ́run máa yọ wọn lẹ́nu bí olúwa bá yọ ákánì kan. bolúwa bá yọ kóòlà dátàlì àti àbúrámù lẹ́nu kí ilẹ̀ bá lanu tó gbé wọn mi bolúwa bá yọ fáráò lẹ́nu tó fi ìpẹ́jú bá wọn jà tó fi àìsàn bàjà tó fi kú ọmọ bàjà tó fi àrà bàjà tó fi èṣù bá wọn jà tó fi yèyé bá wọn jà tó fi ìsómìdẹ̀jẹ̀ bá wọn jà gbogbo ẹni tí ń yèmí àti ẹlẹ́nu gbogbo tí ọlọ́run fi ń jẹ́ agbára ọlọ́run ò fi bá wọn jà. Oh, ẹni gbógun ti sẹ́ rẹ ẹni gbógun ti sẹ́ mi ẹni gbógun ta yé rẹ ẹni gbógun ta yé mi ìjà olúwa tí ò láàánú ó máa gbẹ̀sẹ̀ lára ayé rẹ. who stood against your life. tó mọ di tì ọ́. that God dey war against you. tó ní rí òní wọnú ayé rẹ. that the goodness will not locate you. ti ayé mi. you never stand against your life. tó mọ di tì mí. that God dey war against me. tó ní rí òní wọnú ayé mi. that the goodness not come into ti sẹ́ rẹ. you never stand against your job. tó your job not progress. ẹni ti sẹ́ mi. you stand against my job. tó ní ga. that my job will not move. bó ṣe wù kó tó. no matter how big àjò dé. where the operation of battle is your life. in your life. mo sọ tẹ́lẹ̀. I decree. mo dúró lórí pẹpẹ ọlọ́dún I stand upon the altar of the Lord. àti olúwa jáde sí authority of God is on to you. ogun siwọ ọsẹ láyé. how you stop operating in your life. yes. mo kéde. I announce it. mo kéde. I announce it. mo kéde. I announce it. ogun jíjà rẹ parí. your problem is over. Amen. mo kéde. I announce it. Mo kéde. I announce it. Mo kéde. I announce it. Ogun jíjà rẹ̀ parí. Your battle is over. Mo kéde. I announce it. Mo kéde. I announce it. Mo kéde. I announce it. Mo kéde. I announce it. Mo kéde. I announce it. Mo kéde. I announce it. Mo kéde. I announce it. Ogun jíjà rẹ̀ parí it is written. òun ló dá alágbẹ̀dẹ tó ru ẹyìn tó fi mú ohun èlò jáde wá ah, òun ló sì dá apanirun kò sóhun ìjà tá a ṣe sẹ́mi àti ẹ. no weapon form against your nine shall prosper. àkọ́ pé gbogbo àwọn tó bá dé sẹ́mi àti ẹ ní ìdájọ́ á dá wọn lẹ́bi gbogbo ń tà kójọ láti bá èmi àti ẹja. to wage war against your nine. kọ́lá mo fi náà tààrà tún. may the lord use fire and thunder to scatter them. ohun tà kójọ láti bẹ́ẹ̀ mi àti ẹja. to fight with your nine. iná tààrà tún. Lord God, you you, want to enjoy me? I Ohun tí ayé kó jọ. Lọ́ọ̀rì wọ́n rà gàdà. Tí wọ́n fi ń yọ èmi I ẹlẹ́nu. Méjì ọ̀nà. Iná àtàrà tù. Báyọ̀ Ohun tí ọ̀tá kó jọ. Bọ̀dì sẹ́rà bàyẹ̀ ni. Tí wọ́n fi ní èmi àti ẹlẹ́nu. Méjì ọ̀nà. Iná àti àrà tù. Báyọ̀ Ọ̀gá ìkórìtà tí ogun ti lé. Lágbára yóò ti kà mọ́. Ọwọ́ olúwa fún ìgbèríta. Ó gbìyànjú. And the junction where battle is full battle. Where you have the battle overcoming. Wọ́n gbè níjà náà. The end of the Lord will fight for you. Why gbè ọ́ for you guys eh? májèlé ògo tẹ́ fún ọ jẹ. the voice of glory give it to you. tó bá mú kógo nira fún ọ. the man is going to be given to you. májèlé wo náà fún ọ lójú oorun. which voice is given to you dream. èwo náà jẹ lójú ayé. wọ́n yẹ the real life. tó ní ayé rẹ lára. that is comment your life. àṣẹ jáde. authority locate you. iná gbé jáde. wọ́n yẹ sẹ́ni kan ẹrù ayé lára rẹ. yàrá ibú lórí your body. mo pàṣẹ láàárọ̀. I decree this morning. lórúkọ bàbá. in the name of the father. ọmọ àtẹ̀mẹ́mẹ́. of the son the holy spirit. iná gbé jáde. láyé ọ̀sán ìgbàgbọ́ mọ pàṣẹ láàárọ̀ ẹrù ọ̀tá lára rẹ ẹrù òkùnkùn lára rẹ lórúkọ Jésù iná gbé jáde the lord of wickedness. the lord of satanic parents. the lord of wicked aged ones. ẹrù àwọn àjẹ́. the lord of witches. ẹrù emèrè. the lord of familiar spirits. ẹrù ògbóni. the lord of blood. ẹrù àwọn ọ̀dájú wòlíì. the lord of callous prophets. ẹrù àwọn ọ̀dájú àfọwọ́. the lord of callous glory. ẹrù ẹrù ìdílé. every family law. tí kì í jọmọ ológo dìde. that does your not glorious ones rise. ẹrù oníbẹ̀láyé rẹ. which lord is in your life. ẹrù àwọn ọ̀rẹ́ tó bá pàdé. the evil lord of your friends you mind. that the person your body. ẹrù obìnrin tó pàdé. the lord of the woman you mind. tó gbé sí ọ̀la. that the person your body. ẹrù ọkùnrin tó pàdé. the lord of the man you mind. tó gbé sí ọ̀la. that the person your body ẹrù ọ̀gá tó bá ti sẹ́ tó dì sí ọlá ẹrù àwọn ọ̀rẹ́ rẹ tí wọ́n dì sí ọlá ẹrù aládùúgbò tí wọ́n dì sí ọlá tó má ṣe yọrí nira iná gbèjẹ láyé iná gbèjáde iná gbèjáde ọ̀gá ìdè rẹ já ìdè já ìdè já.

ìdèjà ìdèjà ìdèjà ìdèjà ìdèjà ìdèjà ìdèjà ìdèjà ìdèjà. já lórúkọ Jésù máa já lórúkọ Jésù máa já lórúkọ jẹ́ máa já lórúkọ jẹ́ máa já ìwọ ìdè gbèsè jáde ọ̀fà gbèsè jáde gbèsè jáde àmọ́bọ́ jáde àṣetì jáde ìpọ́njú jáde àìní jáde ìnira jáde òṣì jáde ọ̀fà àṣetì jáde ọ̀fà ìkórìíra wọ́n jáde wọ́n jáde ìyàgà ọmọ ìyàgà iṣẹ́ ìyàgà olóore ìyàgà àlàáfíà jáde jáde lórúkọ jẹ jáde jáde jáde jáde jáde ẹrù ayé lára rẹ wọ́n jábọ́ wọ́n jábọ́ wọ́n jábọ́ ni wọ́n jábọ́ ẹrù ọ̀tá láyé rẹ wọ́n jábọ́ lórúkọ jẹ́ wọ́n jábọ́ ẹrù òkùnkùn lára rẹ wọ́n jábọ́ wọ́n jábọ́ wọ́n jábọ́ wọ́n jábọ́ wọ́n jábọ́ wọ́n jábọ́ wọ́n jábọ́ wọ́n jábọ́ wọ́n jábọ́ wọ́n jábọ́ ẹrù ìkà láyé rẹ wọ́n jábọ́ wọ́n jábọ́ wọ́n jábọ́ wọ́n jábọ́ wọ́n jábọ́ wọ́n jábọ́ wọ́n jábọ́ wọ́n jábọ́ wọ́n jábọ́ wọ́n jábọ́ wọ́n jábọ́ ẹrù òdì lára rẹ wọ́n jábọ́ ọwọ́ ọ̀tá ọgbẹ́ ọwọ́ òkùnkùn wọ́n gbẹ ọwọ́ àwọn ìjà wọ́n gbẹ ọwọ́ ọ̀tá wọ́n gbẹ odi tó yí ọkà wọ́n yalulẹ̀ odi máa ya lórúkọ jẹ́ yalulẹ̀ odi ìdíwọ́ wọ́n ya yalulẹ̀ odi ìdádúró wọ́n ya yalulẹ̀ odi àìsàn wọ́n ya yalulẹ̀ odi ìpọ́njú wọ́n ya yalulẹ̀ odi ìyàgàn wọ́n ya yalulẹ̀ odi ẹ̀gàn wọ́n ya yalulẹ̀ ìdè rẹ̀ wọ́n ya. láàárọ̀ ìdí rẹ̀ wọ́n dá wọ̀nálà wọ̀nálà wọ̀nálà wọ̀nálà wọ̀nálà wọ̀nálà wọ̀nálà wọ̀nálà wọ̀nálà wọ̀nálà wọ̀nálà wọ̀nálà wọ̀nà rẹ̀ wọ́là wọ̀nà rẹ̀ wọ́là láàárọ̀ wọ̀nà rẹ̀ láàárọ̀ wọ̀nà rẹ̀ láàárọ̀ wọ̀nà rẹ̀ láàárọ̀ wọ̀nà rẹ̀ láà lórúkọ jẹ́ wọ̀nà rẹ̀ láàárọ̀ wọ̀nà rẹ̀ láàárọ̀ wọ̀nà rẹ̀ láàárọ̀ wọ̀nà rẹ̀ láàárọ̀ wọ̀nà rẹ̀ láàárọ̀ wọ̀nà rẹ̀

ìrètí ayọ̀ gbà á ọ̀yá gbà á lẹ́tà ayọ̀ gbà á gbà á gbà á gbà á gbà á lẹ́tà ìrànlọ́wọ́ gbà á ìgbéga gbà á iṣẹ́ gbà á lẹ́tà ayọ̀ gbà á ìwé ìgbélù gbà á ọ̀yá gbà lẹ́tà ayọ̀ lọ́sẹ̀ ṣe rere àánú dé gbà àánú gbà àánú gbà ànàlọ́wọ́ gbà ànàlọ́wọ́ gbà ànàlọ́wọ́ gbà ànàlọ́wọ́ ìrànlọ́wọ́ ìrànlọ́wọ́ ìrànlọ́wọ́ gbà á ìrànlọ́wọ́ látọ̀run wá wọ́n yá gbà á wọ́n yá gbà á wọ́n yá gbà á iṣẹ́ ayé bàjẹ́ iṣẹ́ ọ̀tá bàjẹ́ iṣẹ́ òkú bàjẹ́ ọ̀yá bàjẹ́ iṣẹ́ ọ̀tá bàjẹ́ ẹ̀yìn ẹ̀mí ìdènà ẹ̀gbiná ẹ̀yìn ẹ̀mí ìdádúró ẹ̀gbiná ẹ̀yìn ẹ̀mí ìkùnà ẹ̀gbiná ẹ̀yìn ẹ̀mí àṣetì gbinada gánà ọ̀yá gbogbo ẹ̀mí òfo gbinada ẹ̀mí òfo gbinada àmúbọ̀ gbinada àṣetì gbinada àìsàn gbinada ìpọ́njú gbinada ẹjọ́ gbinada ìgbàdé gbinada gbèsè gbineda gbèsè gbineda ayé rẹ láàánú gbà lọ́sẹ̀ yìí láàánú gbà ọ̀nà rẹ là ọ̀nà là ọ̀nà là ọ̀nà là ọ̀nà là sẹ́rẹ́rẹ́ sẹ́rẹ́rẹ́ ọ̀nà là sẹ́rẹ́rẹ́ ọ̀nà là ọ̀nà rẹ ọ̀là ọ̀nà là ọ̀nà là ọ̀nà là ọ̀nà là ọ̀nà là ọ̀nà là ọ̀nà là ọ̀nà là ọ̀nà ọ̀yá bẹ̀tọ̀ rẹ̀ lọ́sẹ̀ bẹ̀tọ̀ rẹ̀ bọ̀tẹ̀ rẹ̀ bẹ̀tọ̀ rẹ̀ gbà á ọ̀yá lórúkọ Jésù gbà á bẹ̀tọ̀ rẹ̀ gbà á gbà á. àṣetì jáde àṣetì jáde lára rẹ ọfà àṣetì ó jáde lára rẹ àṣetì ó jáde lára rẹ ọfà àṣetì ó jáde lára rẹ ó jáde lára rẹ ọfà àṣetì ó jáde lára rẹ ọfà àṣetì ó jáde lára rẹ lórúkọ Jésù ọfà àṣetì ó jáde lára rẹ ó jáde lára rẹ ó jáde lára rẹ ó jáde lára rẹ ó jáde lára rẹ ó jáde ó jáde ó jáde wọ́n jáde wọ́n jáde wọ́n jáde wọ́n jáde wọ́n jáde wọ́n fà Aseti, wọ́n jáde wọ́n jáde wọ́n jáde wọ́n jáde wọ́n fà àṣetì wọ́n jáde wọ́n fà àmọ́bọ́ wọ́n jáde wọ́n fà ìnira wọ́n jáde wọ́n fà ìpọ́njú wọ́n jáde lára rẹ̀ wọ́n jáde wọ́n jáde wọ́n jáde wọ́n jáde wọ́n jáde wọ́n jáde wọ́n jáde wọ́n serere wọ́n serere wọ́n serere wọ́n serere wọ́n serere wọ́n serere wọ́n serere wọ́n serere wọ́n serere wọ́n serere wọ́n serere wọ́n serere lọ́sẹ̀rẹ̀rẹ̀ lọ́sẹ̀rẹ̀rẹ̀ lọ́sẹ̀rẹ̀rẹ̀ lọ́sẹ̀rẹ̀rẹ̀ lọ́sẹ̀rẹ̀rẹ̀ lọ́sẹ̀rẹ̀rẹ̀ lọ́sẹ̀rẹ̀rẹ̀ lọ́sẹ̀rẹ̀rẹ̀ lọ́sẹ̀rẹ̀rẹ̀ lọ́sẹ̀rẹ̀rẹ̀ láàánú gbà wọ́n yá lọ́rọ̀ àánú gbàánú gbàánú gbàánú gbàánú gbàánú gbàánú gbàánú gbàánú gbàánú gbàánú gbàánú gbàánú gbàánú gbàánú gbàánú gbàyanu gbàánú gbàyanu dùà dùà. Masali kapa ẹnikẹ́ni tí ń bẹ láyé rẹ. so ever is your life. yóò fàyè gbàrà lọ́wọ́. that those your life are your life. whether you like it ọlọ́run yọ wọ́n sọ̀rọ̀. the lord give gbogbo ẹni bọ̀ dàní àjòpọ̀. so ever is back on the table. ọlọ́run lọ́wọ́ rẹ lọ́wọ́. that is just your life. ọfẹ ọ̀pọ̀. wọ́n sọ̀rọ̀. the lord give them not. ọlọ́run yọ wọ́n sọ̀rọ̀. the lord give ìdènà fún ọ ọfí ọkọ ọlọ́run yọ wọ́n sọ gbogbo ẹni jẹ́ ìdènà fún ọ ọlọ́run yọ wọ́n sọ mo gbàdúrà ọkọ ti díẹ̀ rí rẹ lọ́wọ́ kó gbiná dànù ọkọ tó díẹ̀ rí rẹ lọ́wọ́ lórúkọ Jésù kó gbiná ọkọ tó díẹ̀ rí rẹ lọ́wọ́ kó gbiná ohun tó díẹ̀ ní ìrànlọ́wọ́ kó gbiná dà ohun tó díẹ̀ ní ìrànlọ́wọ́ kó gbiná dà ohun tó díẹ̀ rí rẹ lọ́wọ́ kó gbiná dà ọgbọ́n tó díẹ̀ rí rẹ lọ́wọ́ kó gbiná dà ọgbọ́n lọ́sẹ̀ yìí mo sọ tẹ́lẹ̀ sí ọ lórí pẹpẹ olódùmarè o máa ní ẹ̀rí ọ̀sẹ̀ tó wọ̀ yìí sweet that you are. mo pàṣẹ fáyé lórúkọ Jésù o máa ní ẹ̀rí ọ̀sẹ̀ tó wọ̀ yìí. this week that you are. mo pàṣẹ sí ayé rẹ. I decree to your life. mo gbẹnu ọlọ́sọ̀rọ̀ sáyé rẹ. I speak on God's behalf to your life. wọ́n máa ní ẹ̀. you have testimony ọ̀sẹ̀ tó wọ̀ yìí. this week that you are. mo gbẹnu ọlọ́run sọ. I speak on God's behalf. into your life. wọ́n máa ní ẹ̀. testimony ọ̀sẹ̀ tó wọ̀ yìí sí precisely mo gbẹnu ọlọ́run sọ I speak on God's behalf sáyé rẹ into your life o máa ní ẹ̀ ọ̀sẹ̀ tó wọ̀ yìí sí that you are mo gbẹnu ọlọ́run sọ I speak on God's behalf sáyé rẹ to your life o máa ní ẹ̀ ọ̀sẹ̀ tó wọ̀ yìí. this week that you are. mo gbẹnu I speak on God's behalf. to your life. o máa ní ẹ̀. you will have testimony. ọ̀sẹ̀ tó wọ̀ yìí. this week that you are. mo gbẹnu ọlọ́run I speak on God's behalf. to your life. o máa ní ẹ̀. you will have testimony. ọ̀sẹ̀ tó wọ̀ yìí. this week that you are. mo gbẹnu ọlọ́run I speak on God's behalf. to your life. o máa ní ẹ̀. you will have testimony ọ̀sẹ̀ tó wọ̀ yìí. this week that you are. mo gbẹnu ọlọ́sọ̀. I speak on God's behalf. to your life. wà á ní ẹ̀. you are a testimony. He He said said that that your your is is lifted. lifted. wà ní that the rẹ dìde iṣẹ́ rẹ dìde iṣẹ́ rẹ dìde gbogbo ẹ̀yin tí sẹ́ ẹ̀yin yarọ ẹ̀yin táyé sọ You that your work is sẹ́ ẹ̀yin dákú rẹ̀ ẹ̀yin tí sẹ́ ẹ̀yin ọ̀sọ̀rọ̀ mo pàṣẹ fún ọ iṣẹ́ rẹ dìde iṣẹ́ rẹ dìde. iṣẹ́ rẹ dìde iṣẹ́ rẹ dìde iṣẹ́ rẹ dìde ègún àmúbọ̀. the cause of pick and draw. ọ̀bàjẹ́ lórí ayé o. is part of our life. ègún àmúbọ̀. the cause of pick and draw. ọ̀bàjẹ́ lórí ayé o. is àmúbọ̀. the cause of pick and draw. ọ̀bàjẹ́ lórí ayé o. is àmúbọ̀. the cause of pick and draw. ọ̀bàjẹ́ lórí ayé o. is part àmú bọ́. the cause of pick and fall. ọ̀pàjẹ́ lórí ayé rẹ̀. ọ̀nì bẹ́lọ́gẹ̀. who is at the top. tó ṣe lára rẹ̀. that is envious of you. tọ́lọ̀ ní gòkè wá. that's why you no accept the top level. ọlọ́run kọ́ tẹ̀ wọ́n lórí bàbá. they are not going to be proud for you. masali mekeba. àmọ́ sali in the name of Jesus. akéda yali. oh yes lord. àyàmàrú àkàbà. in the name of Jesus. sani bẹ́lọ́gẹ̀. who is at the top. ó ní ọ̀sáyè fọ́ that's why there is no chance for you to get to the top. tó lára rẹ̀ lórí. that is envious of you at the top. ọlọ́run tẹ̀ wọ́n lórí bàbá. In the name of Jesus. Oh, yes, Lord. In the name of Jesus. Who is at the top? That's who allow you to get to the top. Májàmú tó bí èmi àti ẹ. The governor that gave a prayer. Tí wọ́n fi That the parent that will be bitter. Kọ́mọ ká yẹ wa That next allowed to be bitter. Májàmú yẹn bàjẹ́. Májàmú yẹn bàjẹ́. Májàmú yẹn bàjẹ́. Májàmú yẹn bàjẹ́ májàmú yẹn bàjẹ́ májàmú yẹn bàjẹ́ májàmú yẹn bàjẹ́ májàmú yẹn bàjẹ́ májàmú yẹn bàjẹ́ májàmú yẹn bàjẹ́ àṣẹ ìkorò kó bàjẹ́ àṣẹ ìkorò kó bàjẹ́ àṣẹ ìkorò kó bàjẹ́ ẹ bọ́ra tí bẹ nínú ilé mi àti ẹ tó ń yọ ayé wa lẹ́nu wọ́n gbẹ dànù gbogbo ẹ bọ́ra tí ń dìgbà gbà rẹ wọ́n gbẹ dànù ẹ bọ́ra tí ń dìgbà gbà rẹ wọ́n gbẹ dànù ẹni ọ̀fà sí ayé rẹ lé lọ́wọ́ tó ń da ọ̀nà rẹ rú ọlọ́nkọ́ fọ́ lójú ẹ ọlọ́nkọ́ dàdúró fún ọ.

ẹni fẹ́ gba àga ògo nídìí ẹ̀ gbogbo ẹni fẹ́ jókòó lórí àga tó náà sí ọlọ́run jábọ́ fún ọ ẹni tí bọ́ du àga ògo dábàá pé ogun dábàá pé ọgbà ọlọ́run dáwọn dúró fún ọ ẹni tí bọ́ du ga ògo. God has completed the challenge of the team. bọ́sẹ̀ kí wọ́n pàtó. no matter how many they are. ọlọ́run dá wọn dúró fún ọ. àwọn tó ń bọ́ du àga ògo rẹ. those that completed the challenge of God with you. ọlọ́run dá wọn dúró fún ọ. the Lord created for you. àwọn tó ń bọ́ du àga ògo rẹ. those that completed your challenge of God with you. ọlọ́run dá wọn dúró fún ọ. the Lord created for you. ọ̀gá gba àga rẹ. receive your check and receive it. gba ẹ̀tọ́ rẹ. receive your entitlement and right. gba ipò rẹ. receive your position. gba àga rẹ. receive your chair. gba ẹ̀tọ́ receive your right. gba ipò receive your position. gba àga àlàáfíà rẹ. Receive your chair. Gba ẹ̀tọ́ rẹ. Receive your right. Gba ipò rẹ. Receive your position. Gba àga rẹ. Receive your chair. Gba ẹ̀tọ́ rẹ. Receive your right. Gba ipò rẹ. Receive your position. àga rẹ. receive your chair. Bad ẹ̀tọ́ rẹ. receive your right. Bad ipò rẹ. receive your position. Bad àga rẹ. receive your chair. Bad ẹ̀tọ́ rẹ. receive your entitlement. Bad ipò rẹ. receive your position. Bad àga rẹ. receive your chair. Bad ẹ̀tọ́ rẹ. receive your entitlement. Bad ipò rẹ. receive your position. Bad àga rẹ. receive your chair. Bad ẹ̀tọ́ rẹ. receive your right. Bad ipò rẹ. receive your position. Bad àga rẹ. receive your chair. Bad ẹ̀tọ́ rẹ. receive your entitlement. Bad ipò rẹ. receive your position. Bad àga rẹ. receive your chair. Bad ẹ̀tọ́ rẹ. receive your benefit. bá ipò receive your position. bá àga receive your chair. ẹ̀tọ́ rẹ gba ipò rẹ gba àga rẹ gba ẹ̀tọ́ rẹ gba ipò rẹ gba àga rẹ gba ẹ̀tọ́ rẹ gba ipò rẹ gba àga rẹ gba ẹ̀tọ́ rẹ gba ipò rẹ gba àga rẹ gba ẹ̀tọ́ rẹ gba ipò rẹ gba àga chair. gba ẹ̀tọ́ rẹ gba ipò rẹ gba àga rẹ gba ẹ̀tọ́ rẹ gba ipò rẹ gba gba àga rẹ gba ẹ̀tọ́ rẹ gba ipò rẹ gba àga rẹ gba ẹ̀tọ́ rẹ gba ipò rẹ gba àga rẹ gba ẹ̀tọ́ rẹ gba ipò rẹ gba àga rẹ gba ẹ̀tọ́ rẹ gba ipò rẹ gba àga rẹ gba ẹ̀tọ́ rẹ gba ipò rẹ gba àga rẹ gba ẹ̀tọ́ rẹ gba ipò rẹ gba àga rẹ gba ẹ̀tọ́ rẹ gba ipò rẹ gba àga rẹ gba ẹ̀tọ́ rẹ gba ipò rẹ gba àga rẹ gba ẹ̀tọ́ rẹ gba ipò rẹ gba àga rẹ gba ẹ̀tọ́ rẹ gba ipò rẹ gba àga rẹ gba ẹ̀tọ́ rẹ gba ipò rẹ gba àga rẹ gba ẹ̀tọ́ rẹ gba ipò rẹ gba àga rẹ gba ẹ̀tọ́ rẹ gba ipò rẹ gba àga rẹ gba ẹ̀tọ́ rẹ gba ipò rẹ gba àga rẹ gba ẹ̀tọ́ rẹ gba ipò rẹ ọ̀nà rẹ là ọ̀nà rẹ là ọ̀nà rẹ là ọ̀nà rẹ là.

ọ̀nà là ọ̀nà là ọ̀nà là ọ̀nà là ọ̀nà là ọ̀nà là ọ̀nà là ọ̀nà là ọ̀nà là ọ̀nà là ọ̀nà ọ̀là ọ̀nà là ọ̀nà là ọ̀nà là ọ̀nà là ọ̀nà là ọ̀nà là ọ̀nà là ọ̀nà là ọ̀nà là ọ̀nà là ọ̀nà sẹ́rẹ̀ ọ̀là ọ̀nà ọmọ rẹ ọ̀là ọ̀nà rẹ ọ̀là ọ̀nà rẹ ọ̀là ọ̀nà ọkọ rẹ ọ̀là ọ̀nà aya rẹ ọ̀là ọ̀nà là ọ̀nà là ọ̀nà là ọ̀nà là ọ̀nà là ọ̀nà là ọ̀nà

ọ̀là ọ̀nà rẹ ọ̀là ọ̀nà rẹ ọ̀là ọ̀nà rẹ ọ̀là ọ̀nà rẹ ọ̀nà rẹ lọ́sẹ̀ ọ̀nà rẹ ọ̀sẹ̀ yìí ọ̀nà rẹ wọ́n gbàdúrà ọ̀nà rẹ lórúkọ jẹ́ ọ̀nà rẹ ọ̀sẹ̀ yìí ọ̀nà rẹ lọ́sẹ̀ ọ̀nà rẹ lọ́sẹ̀ ọ̀nà rẹ lọ́sẹ̀ ọ̀nà rẹ lọ́sẹ̀ ọ̀nà rẹ lọ́sẹ̀ ọ̀nà rẹ lọ́sẹ̀ ọ̀nà rẹ ọ̀sẹ̀ yìí ọ̀nà rẹ ọ̀nà la ọ̀nà la ọ̀nà la ọ̀nà la ọ̀nà la ọ̀nà la ọ̀nà la ọ̀nà la.

mo gbé ẹnu ọlọ́run sọ̀rọ̀. I speak on God's behalf. ẹni tí ìwà láàyè rẹ̀ di ọjọ́ ayọ̀ rẹ lọ́wọ́. He does your day of yóò fàyè lẹ̀ lọ́sọ̀rọ̀ mo gbé ẹnu ọlọ́run sọ̀rọ̀. I speak on God's behalf. ẹni tí wà láàyè rẹ̀. musa ọ̀rọ̀ is existence. tó ń di ọjọ́ ayọ̀ rẹ lọ́wọ́. he does your day of joy. wọ́n máa fàyè rẹ̀. mo gbé ẹni ọbẹ̀ fàyè sú ọ. you máa fàyè rẹ̀. mo gbé ẹni ọbẹ̀ fisẹ́ ẹni ó fẹ́ fi ọ̀rọ̀ àwọn ọmọ rẹ sùn ọ wọ́n máa jáde láyé báwọn ẹni bẹ́ẹ̀ fi ibùjókòó sùn ọ wọ́n máa fi lélẹ̀ fún ọ ẹni bẹ́ẹ̀ fi ìrìnàjò rẹ yọ ọ lẹ́nu ọlọ́run máa yọ sọ̀rọ̀ ẹni bẹ́ẹ̀ sọ̀rọ̀ rẹ̀ dógún rẹ wọ́n máa bá ogun lọ ẹni dìde ogun sí ọ kò ní bọ́ nínú ogun ẹni dìde ibi sí ọ ibi máa you, ẹni dìde ogun sí ọ ó máa bá ogun lọ ẹni dìde ibi sí ọ kò ní bọ́ nínú ogun ẹni tó náwó ibi sí ọ ọwọ́ rẹ̀ máa gbẹ ẹni pé pàdé òdìlé olórí ọlọ́run máa kọ̀ yín àánú sí i ẹnikẹ́ni tó pé pàdé òdìlé olórí kò ní rí ojú rere lọ́dọ̀ ọlọ́run ẹni bá fẹ́ bàtì ẹ jẹ́ ọlọ́run máa tẹ̀ wọ́n mọ́lẹ̀ ẹni fẹ́ dọ́ọ̀dúró wọn ò ní gbúrò wọn mọ́lẹ̀ ẹni fẹ́ kó kú kò lè mú ọ̀sẹ̀ yìí jẹ ó máa jáde láyé fún ọ akọ pé èmi ò fi ẹ̀mí rọ́pò ìgbèkùn ẹ̀mí. ẹni bá ní ká lọ nígbèkùn. in the name of Jesus. o ní o lọ nígbèkùn. ẹni ní o kú. wọ́n rẹ̀ sẹ́sì dá. ó gba kú rẹ̀ kú. ẹni ní kọ́ ọmọ rẹ̀ o kú. ó gba ikú ọmọ rẹ̀ kú. ẹni láyà rẹ̀ o kú. ó gba ikú ayà rẹ̀ kú. ẹni lọ́kọ̀ rẹ̀ o kú. ó gba ikú ọkọ̀ rẹ̀ saw saw the the the No, ẹni fẹ́ sọ́dọ̀gbọ̀ òjijì yóò fà yé lè lójijì ẹni fẹ́ sọ́dọ̀gbọ̀ òjijì yóò fà yé lè lójijì ọ̀fọ̀ amálákòjọ ọ̀jáde lára ọ̀fọ̀ amálákòjọ ọ̀jáde lára ọ̀fọ̀ amálákòjọ ọ̀jáde No, ọ̀fọ̀ amálákòjọ ọ̀jáde lára ọ̀gá ibi gíga láyé rẹ̀ ayé rẹ̀ dìde mo gbé ọgbọ́n nísàlẹ̀. I remove you from the low. mo gbẹnu ọlọ́run sọ̀rọ̀. I speak on God's will. wọ́n yà lọ pàṣẹ lókè. mo gbẹnu ọlọ́run sọ̀rọ̀. I speak on God's will. wọ́n yà lọ pàṣẹ lókè. mo gbẹnu ọlọ́run sọ̀rọ̀. I speak on God's will. sí ayé rẹ. into your life. wọ́n yà lọ pàṣẹ lókè. ètò báwọn ẹni ilẹ̀ gbèrò tó gẹ́. èlò bí mingling with people that are below. ètò báwọn ẹni ilẹ̀ gbìmọ̀ tó gẹ́. èlò bí mingling with them. ètò báwọn ẹni ilẹ̀ jẹ́ tó gẹ́. èlò bí dining with people that are below. mo gbẹnu olúwa sọ̀rọ̀. I speak on God's sí ayé rẹ lọ pàṣẹ lókè mo gbẹnu olúwa sọ. I speak on God's behalf. sí ayé rẹ to your life lọ pàṣẹ lókè mo gbẹnu olúwa sọ̀rọ̀. in the name of Jesus. sí ayé rẹ lọ pàṣẹ lókè àlá tó ọ̀nà fi máa ń di. the usual goal that block the way. ẹbọra ayé ti ń yọ ọ lẹ́nu. ara máa ṣẹ́ pa wọ́n. ẹbọra tí wọ́n ń lò sí ayé rẹ̀. ara máa ṣẹ́ pa àmì tí bẹ lára rẹ. wọ́n fi bàrẹ̀ jẹ́. Àmì yẹn bàrẹ̀ lára àmì tí bẹ lára. na evil mark your body. tí wọ́n fi ń dá ire dúró. na they used to stop goodness. àmì yẹn parẹ́ lára. àmì tí bẹ lára. na evil mark your body. tí wọ́n fi ń di ire lọ́wọ́. na they used to hinder goodness. àmì yẹn parẹ́ lára. ọfà agbára kẹkẹ. the arrow of action. ọjáde lára. is out of the ọfà agbára kẹkẹ. the arrow of action. ọjáde lára. ọfà agbára kẹkẹ. the arrow of action. ọjáde lára. is out of the body. gbogbo ẹ̀yin tí ẹ̀tọ́ yín bọ́. you that to see. ẹgbẹ́ ẹ̀tọ́ yín. Happy birthday. àṣẹ olúwa ni mo pa. I speak authoritatively. ẹgbẹ́ ẹ̀tọ́ yín. speak your right. wọ́n gbẹ́nu ọlọ́run sọ̀rọ̀. I speak on God's behalf. ẹgbẹ́ ẹ̀tọ́ yín. Receive your right. àmì ojú The mark of favour. ó bàlí ọ̀la. His place on you. àmì ojú The mark of favour. ó bàlí ọ̀la. His place on you. ibi ègúnlé yín ti ń ké. We are the cause of the house of shouting. ẹ̀jẹ̀ Jésù kò gbé ọ níjà. The God of Jesus fight for you. ibi ègún ti ń kígbe ẹ̀sán. We are cause is asking for vengeance. ẹ̀jẹ̀ Jésù gbé ọ níjà. The God of Jesus fight for you. níbo ni ogun ti wá where does money come from níbo ni ìjà ti wá where did work come from níbo ni ọ̀tẹ̀ ti dìde where does conspiracy come from níbo ni ìnira ti jáde wá níbo ni àìsàn ti wá níbo ni ìjákulẹ̀ ti jáde níbo ni kọ́ra ti kóra ti jáde wá níbo ah! ni ègún ti dìde iná olúwa bọ́ọ̀lù ọ̀tún ibẹ̀ ká fura sí. whoever you are not suspecting. ogun rẹ. that is your battle. ọlọ́run máa fi wọ́n sẹ̀sẹ̀ lọ́sẹ̀. the Lord is present this week. ẹni tó fura sí. whoever you are not suspecting. tó jẹ́ ogun rẹ. that is your battle. wọ́n máa sẹ̀sẹ̀ lọ́sẹ̀. ẹni tó fura sí. whoever you are not suspecting. ogun rẹ. that is your battle. wọ́n máa sẹ̀sẹ̀ lọ́sẹ̀. ẹni tí ń dí àtìgá rẹ lọ́nà. wọ́n ẹni tí ń déwájú olóore ti pọ̀ jẹ́. that's why béwájú olóore tí ń dọ̀lẹ̀ rẹ̀ rú wọ́n máa ṣẹ̀ṣẹ̀ lọ́sọ̀rọ̀ ẹni tí ń béwájú olóore tí ń jẹ́ wọ́n máa ṣẹ̀ṣẹ̀ ẹni tí ń béwájú olóore tí ń rẹ̀ rú wọ́n máa ṣẹ̀ṣẹ̀ ẹ̀mí ìkórìíra ó jáde láyé ẹ̀mí ìkórìíra ó fayé rẹ̀ lẹ̀ ẹ̀mí ìkórira ó fàyè rẹ̀ lẹ̀ ẹ̀mí ìkórira ó fàyè rẹ̀ lẹ̀ ẹ̀mí ìkórira. They They They They of good good job job job job. job job bad? don't don't don't don't allow allow allow allow you you you you to to to to. have have a a be make babies. is let them dà ó fàyè rẹ̀ ogun ti ń fọjọ́ orí ẹ̀sùn wọn àjẹ́ ọlọ́kọ wọn àjẹ́ They don't allow you to prosper. àjẹ́ kàwé one wọn àjẹ́ olédálẹ́kọ́ wọn àjẹ́ olédóorẹ́rẹ́sẹ́ wọn àjẹ́ àwọn ọmọ rẹ̀ ọlọ́ ó fọjọ́ of ẹ̀sùn ó jáde they lie? ẹni the battle of age waster. ó jáde láyé. ogun afọjọ́ orí ẹni sùn. the battle of age waster. ó jáde láyé. ogun afọjọ́ orí ẹni sùn. the name of Jesus. ó jáde láyé. ogun afọjọ́ orí ẹni sùn. the battle of age waster. ó jáde láyé. ẹ̀mí àfàkókò sùn. the spirit of time waster. ó fàyè rẹ̀ lẹ̀. ẹ̀mí àfàkókò sùn. the spirit of time waster. ó fàyè rẹ̀ lẹ̀. pápá òdì tó ń ṣiṣẹ́ òdì. the negative order be negative word. iná wọlulẹ̀. That did not lose its man. Pẹpẹ tí ayé gbéró. The altar erected by the world. Láti máa yọ lẹ́nu. Trouble your life. Pẹpẹ tí wọ́n The altar erected. Láti dàrí àjò rẹ rú. To scatter your journey. Pẹpẹ tí wọ́n The altar erected. Láti dọ̀ọ́lá àbọ̀. To torment you. Pẹpẹ tí wọ́n The altar erected. Láti ní ọ̀la. To oppress you. Iná bí pẹpẹ wọ́n. That did not lose its man. Pẹpẹ àwọn ọ̀dájú. The altar of callous Pẹpẹ àwọn ìkà. The altar of wicked ones. Àwọn tí ọ̀rọ̀ tọ́jú orí mọ́ náà. Don't let me put your head into consideration. Àwọn tí ọ̀rọ̀ ti làálàá. put your sweat into consideration. Àwọn tí ọ̀rọ̀ ti ògùn put your sweat into The erected yẹn ya lulẹ̀. Pẹpẹ yẹn ya. Pẹpẹ ya. Pẹpẹ ya. Pẹpẹ ya. Ọ̀gá gbogbo ẹ̀tọ́ rẹ tó ti kọ́. All your entitlement has been gone. Ọ̀yà gbà padà mo gbé ẹnu ọlọ́run sọ. I speak on God's behalf. gbogbo ẹ̀tọ́ rẹ. every right of yours. tó ti bọ́ sọnù. that is law. wáyà gbà padà. mo gbé ẹnu ọlọ́run sọ. I speak on God's behalf. gbogbo ẹ̀tọ́ rẹ. every entitlement of yours. tó ti bọ́ sọnù. that is sin. wáyà gbà padà. mo gbé ẹnu ọlọ́run sọ. I speak on God's behalf. gbogbo ẹ̀tọ́ rẹ. all your entitlement. tó ti bọ́ sọnù. that you lost. wọ́n yẹ gbẹ padà. ọlọ́run àpọ́sù ẹ̀yọ̀ babalọ́lá. ọlọ́run àpọ́sù ẹ̀yọ̀ babalọ́lá. ọlọ́run Abraham. God of Isaac. God of Isaac ọlọ́run israẹli gbogbo ẹ̀yin tẹ̀ ń wú ọmọ ẹgbẹ́ ọmọ yẹn ẹ̀yin tẹ̀ ń wú ọmọ báyìí lọ́lúwa jehova wí ẹgbẹ́ ọmọ yẹn ẹ̀yin tẹ̀ ń wú ọmọ ẹgbẹ́ ọmọ olúwa lẹ́nu ọmọ ẹgbẹ́ ọmọ yẹn ẹ̀yin tẹ̀ olúwa sẹ́ you that you are seeking for job lọ́sẹ̀ yìí ni this week ẹ lọ kórè go and harvest iṣẹ́ rere níbi gíga good work at the top ọ̀run wá jáde fún ọ ẹ̀yin tẹ́ ẹ̀ you that have no savings ẹ lọ máa kójọ báyìí have savings gbogbo tí ọ̀tá ti kó lọ for so many now taking away lọ kójọ padà gbogbo tí ọ̀tá túká all what enemy have scattered lọ kójọ padà gbogbo tí ọ̀tá gbẹ̀dà all what enemy have just lọ kójọ padà ọ̀gá ohun rere tó ti sọnù mọ́ ọ every good thing you've lost. thank gbà padà. Take it back. Gbogbo etí wọ́n ti Every good thing that you have to grab padà. Take it back. Oore tí wọ́n gbàgbára ògùn. The good things power that you take away. Wáyà gbà padà. Take it back. Oore tí wọ́n fi òru gbà náà rẹ̀. Goodness that you mean that you have get from me. Wáyà gbà padà. Take it back. Oore tí wọ́n fi ọ̀sẹ̀ gbà náà rẹ̀. Wáyà gbà you Oore to ayé gbà lọ. Every good thing that you take away. Wáyà gbà padà. Take it back. Oore tí ọ̀tá gbà. Wáyà gbà padà tí òkòkò gbà ó yà gbà padà eléyìí tí ẹsẹ̀ gbà ó yà gbà padà gba ire rẹ padà gba ire rẹ padà gba ire rẹ padà gba ire rẹ padà gba ire rẹ padà gba ire rẹ padà gba ire rẹ padà gba ire rẹ padà gba ìtọ́ rẹ gba ire ń bẹ nínú àhámọ́. Who that your life is in a dungeon. Àánú gbé yín jáde. take you out. Ẹni tẹ́ wà nínú àhámọ́. Who that you are in a dungeon. Àánú gbé yín jáde. take you out. Nínú àhámọ́ ayé tẹ́ wà. In the evil dungeon that you are. Àánú gbé yín jáde. take you out. Nínú àhámọ́ ayé. In the satanic dungeon. Àánú gbé yín jáde. take you out. In the ayé àánú gbé yín jáde nínú àmà Jesus. àánú gbé yín jáde nínú àmà ayé àánú gbé yín jáde nínú àmà ayé àánú gbé yín jáde nínú àmà ayé àánú gbé yín jáde nínú àmà ayé àánú gbé yín jáde ọ̀nà yín là ọ̀nà yín là ọ̀nà yín là aláàánú tó ti gbàgbé yín olóore tí ọ̀ràn tí eyín mọ́ wọ́n máa rántí eyín lásìkò ìrànlọ́wọ́ tí ayé ti lé lọ. help us word of chase wọ́n máa padà sí ayé yìí. iṣẹ́ tí wọ́n gbà lọ́wọ́ rẹ̀. the name ó máa gbà padà lọ. ìrànlọ́wọ́ tí wọ́n gbà lọ. ó máa gbà padà. olóore tí wọ́n gbà lọ. ó máa gbà padà ìdádúró rẹ tí wọ́n kọ ọlọ́run fàyà ìwé ìdádúró rẹ tí wọ́n kọ ọlọ́run fàyà ìwé ìdádúró rẹ tí wọ́n kọ ọlọ́run fàyà ìwé ìdádúró rẹ tí wọ́n kọ ọlọ́run fàyà ìwé ìdádúró rẹ tí wọ́n kọ ọlọ́run fàyà fọ́mọ rẹ tí wọ́n kọ ọlọ́run fàyà lálọ́ kan pọ́ sí ikú fún ọ lórúkọ jésù ẹ̀mí rẹ̀ kọ́ lọ fẹ́ bọ́ àti tọ́ èmi ò fi ẹ̀mí rọ́pò ẹ̀mí oh, ẹnikẹ́ni tó lọ kúrò ọ̀ yóò gbàgbó ẹ̀kú ẹni tí ń yọ ọ́ lẹ́nu tó fura sí tó tó ń bọ̀ yóò jáde láyé ẹni tó di ayé rẹ lọ́wọ́ tó tó fi ogún rẹ bọ̀ yóò fàyè lẹ̀ fún ọ.

wàhálà tí ó kù ti lé. your battle is intense. agbára the power of the Lord. ó gbé ọ níjà. he fight for you. ta ló rí òní sẹ. who says your vision will not come to pass. ọlọ́pàá fi wọ́n rúbọ. may the Lord use them as sacrifice. gbogbo ẹni tó lè ràn rí òní sẹ. those that says your vision will not come to pass. ọlọ́pàá fi wọ́n rúbọ. may the Lord use them as sacrifice. ẹni tó lọ máa wáyé bọ̀rọ̀ ní tó ṣeré. the woman who is prosper this the Lord use them as sacrifice. ẹni tó ní àlá rẹ̀ rí òní sẹ. ọlọ́pàá the Lord use them sacrifice ọ̀gá ayé rẹ̀ dìde ojú kan lọ wà tẹ́lẹ̀ kú ọ̀lójú kan ayé rẹ̀ dìde láàrin orí tí ń sẹ́rú orí rẹ̀ jáde láàrin orí tọ́nà dínà orí rẹ̀ jáde láàrin orí tí ń ràárù orí rẹ̀ jáde ogun adájọ́ amidst of them they are using battle to judge orí rẹ̀ jáde your head is out láàrin orí tí wọ́n dá dúró amidst of them they are being stagnated orí rẹ̀ jáde your head is out láàrin orí tí ò rọ́nà lọ amidst of them they are going away orí rẹ̀ jáde your head is out orí rẹ̀ jáde orí rẹ̀ jáde orí rẹ̀ jáde ó jáde ó jáde ó jáde ó jáde ó jáde ó jáde. ìnira tó ti ní. every experience of difficulty you are. ó di testimony. bíbélì pé yóò di ẹ̀rí. gbogbo ìrírí ìnira tó o ti ní. ó di testimony. ìrírí ìnira tó o ní. the experience of pain and agony is hard. ó di testimony tó in the name of Jesus. ó di testimony. ìrírí ìjákulẹ̀ tó the experience of disappointment. ó di testimony. lónìí ayé rẹ dìde. your life is dìde. àṣẹni ayé rẹ dìde. your life is dìde. àṣẹni ayé rẹ dìde. ayé rẹ dìde. ayé rẹ dìde ayé rẹ dìde ayé rẹ dìde ayé rẹ dìde ayé rẹ dìde ayé rẹ dìde ayé rẹ dìde ayé rẹ dìde ayé rẹ dìde mo bí ọlọ́run lórí ayé rẹ lónìí lónìí ó di testimony bẹ Jésù. I pray Jesus. Mo bẹ ẹni tó pè mí. I pray you that call me. Mo bí Ọlọ́run apọ́sọ̀ ní Babalọ́lá. I pray you that apọ́sọ̀ ní Babalọ́lá. Lórúkọ Jésù. In the name of Jesus. O di testimony. O di testimony. Lórúkọ Jésù. In the name of Jesus. O di testimony. Mo pàṣẹ. Yes sir. Wọ́n máa pè ọ síbi gíga. Mo pàṣẹ. In the name of Jesus. Wọ́n pè ọ síbi gíga. Mo bẹnu Ọlọ́run sọ̀rọ̀. I speak on God's behalf. Wọ́n pè ọ síbi gíga pàṣẹ lókè lọ pàṣẹ lókè lọ pàṣẹ lókè lọ pàṣẹ lókè lọ Oh, lókè ọ̀sẹ̀rúmọ́ ọ̀sẹ̀rúmọ́ ọ̀sẹ̀rúmọ́ ọ̀sẹ̀rúmọ́ ọ̀sẹ̀rúmọ́ ojú Oh, lọ ọ̀sẹ̀rúmọ́ ojú aṣẹ́gun lọ ọ̀sẹ̀rúmọ́ ojú aṣẹ́gun lọ ọ̀sẹ̀rúmọ́ ojú aṣẹ́gun lọ ọ̀sẹ̀rúmọ́ ojú aṣẹ́gun lọ ọ̀sẹ̀rúmọ́ ojú aṣẹ́gun lọ ọ̀sẹ̀rúmọ́ ojú aṣẹ́gun lọ ọ̀sẹ̀rúmọ́ ojú aṣẹ́gun lọ ó borí ayé ó borí ọ̀tá ó borí ayé ó borí ọ̀tá gbogbo halẹ̀ mọ́. everybody is barking at you. ọmọ yẹn dòkú. pronounce there. ó ti ń bà ọ́ lẹ́rù. what gives you phobia. ọlọ́kọ̀ yẹjú ẹ̀. they are not settling. ó ti ń já ọ láyà. what gives you phobia. ọlọ́kọ̀ yẹjú ẹ̀. they are not settling. ọlọ́kọ̀ yẹjú ẹ̀. ọlọ́kọ̀ yẹjú ẹ̀. ọlọ́kọ̀ yẹjú ẹ̀. gba kọ́kọ́rọ́ ìrànlọ́wọ́. gba kọ́kọ́rọ́ àná.

This week, your your lọ́sẹ̀ yìí orí ọ̀fẹ́ ọ̀sọ̀rọ̀ lórí ẹ̀ ọ̀sẹ̀ yìí your ọ̀fẹ́ ọ̀sọ̀rọ̀ lórí ẹ̀ ọ̀sẹ̀ yìí orí ọ̀fẹ́ ọ̀sọ̀rọ̀ lórí ẹ̀ your yìí orí ọ̀fẹ́ ọ̀sọ̀rọ̀ lórí ẹ̀ ọ̀sẹ̀ yìí orí ọ̀fẹ́ ọ̀sọ̀rọ̀ lórí ẹ̀ àdúrà rẹ gbà àdúrà rẹ gbà ọ̀nà ńlá o ọ̀nà ńlá ọ̀nà ńlá ọ̀nà ńlá ọ̀nà ńlá ọ̀nà rẹ là ọ̀nà rẹ là ọ̀nà rẹ là ọ̀nà rẹ là ọ̀nà rẹ là ọ̀nà rẹ là ọ̀nà rẹ là ọ̀nà rẹ là ọ̀nà rẹ là ọ̀nà rẹ là ọ̀sẹ̀ yìí wọ́n máa mú ẹ̀rí tàbí sí. o ń tó rò pé o possible. what is impossible. lóore rẹ o máa di ẹ̀rí lọ́sẹ̀ testimony. Mo sọ tẹ́lẹ̀. Ó máa mẹ́rin jáde lọ́sẹ̀ mo gbàdúrà fún ọ. I pray for you. o máa mẹ́rin jáde. mo gbàdúrà fún ọ. In the name of Jesus. o máa mẹ́rin jáde. mo gbàdúrà fún ọ. In the name of Jesus. o máa mẹ́rin jáde. mo gbàdúrà fún ọ. In the name of Jesus. o máa mẹ́rin jáde. mo gbàdúrà fún ọ. I pray for you. o máa mẹ́rin jáde. o máa mẹ́rin jáde. o ní pasá ó ní pòfo ó ní mòfo ó ní pasá ó ní pòfo ó ní mòfo ìrìn àjọsẹ̀ máa yọrí sáyé òjò àánú yóò rọ̀ ní ọlọ́run òjò àánú yóò rọ̀ ní ọlọ́run òjò àánú ọ̀rọ̀ ní ọlọ́run òjò àánú ọ̀rọ̀ ní ọlọ́run òjò àánú ọ̀rọ̀ ní ọlọ́run òjò àánú ọ̀rọ̀ ní ọlọ́run òjò àánú ọ̀rọ̀ ní ọlọ́run òjò àánú ọ̀rọ̀ ní ọlọ́run òjò àánú ọ̀rọ̀ ní ọlọ́run blessing fall on you. Òjò àná ọ̀rọ̀ ni olórí. Òjò ìbùkún yóò rọ̀. sórí ayé rẹ òjò ìbùkún ó sórí ọmọ rẹ òjò ìbùkún ó sórí rẹ òjò ìbùkún ó sórí ilé rẹ òjò ìbùkún ó sórí ohun gbogbo tó ní ọ̀run máa bùkún ọ ayé rẹ ó dìde ayé rẹ ó dìde lọ́sẹ̀ yìí dìde wà á dìde wà wà á dìde wà á dìde wọ́n gbé ayé tí rẹ̀ ti yẹ pé ọlọ́run máa lànà àbáyọ. Ah. ẹ̀yin tẹ́ wà ní yàrá rẹ̀ ti kù ọlọ́run máa lànà àbáyọ. ẹ̀yin tẹ́ wà ní yàrá rẹ̀ ti kù ọlọ́run máa lànà àbáyọ. ẹ̀yin tẹ́ wà ní yàrá rẹ̀ ti kù ọlọ́run máa lànà àbáyọ. ó tọrọ bí ó pọ́sibú lóore mọ́ ọlọ́run no àánú no é ọ̀sẹ̀ ọlọ́run ọ̀fà àánú sí ọ. ọlọ́run ọ̀fà àánú sí ọ. oore tó ní ọ̀sẹ̀ sẹ́lá ọlọ́run ọ̀fà àánú sí ọ ọ̀gá jáde nínú ìnira jáde nínú ìnira wọnú ìtura lọ jáde nínú ìnira wọnú ìtura lọ jáde nínú gbèsè wọnú ìlọ́rọ̀ jáde nínú ìpọ́njú wọnú ògo lọ jáde nínú ìpọ́njú wọnú ògo lọ jáde nínú àṣetì wọnú àṣeyọrí jáde nínú àmọ́bọ́ wọnú òrere lọ wọnú òrere lọ.

lẹ́rìí gba ẹ̀rí rẹ gba ẹ̀rí rẹ lọ́sẹ̀ yìí gba ẹ̀rí rẹ láàárọ̀ yìí gba ẹ̀rí rẹ gba ẹ̀rí rẹ gba ẹ̀rí rẹ gba ẹ̀rí rẹ gba ẹ̀rí rẹ gba ẹ̀rí rẹ gba ẹ̀rí rẹ gba ẹ̀rí rẹ gba ẹ̀rí rẹ gba ẹ̀rí rẹ gba ẹ̀rí rẹ gba ẹ̀rí rẹ gba ẹ̀rí rẹ gba ẹ̀rí rẹ gba ẹ̀rí rẹ lọ́sẹ̀ yìí gba ẹ̀rí rẹ ọ̀sẹ̀ yìí gba ẹ̀rí rẹ ọ̀sẹ̀ yìí gba ẹ̀rí rẹ ọ̀sẹ̀ yìí gba ẹ̀rí rẹ ọ̀sẹ̀ yìí báyìí rẹ ọ̀sẹ̀ yìí báyìí rẹ ọ̀sẹ̀ yìí báyìí rẹ ọ̀sẹ̀ yìí báyìí rẹ ọ̀sẹ̀ yìí báyìí rẹ ọ̀sẹ̀ yìí báyìí rẹ ọ̀sẹ̀ yìí báyìí rẹ ọ̀sẹ̀ yìí báyìí rẹ àdúrà rẹ gbà báyìí rẹ báyìí rẹ báyìí rẹ báyìí rẹ báyìí rẹ báyìí rẹ báyìí rẹ báyìí rẹ báyìí rẹ báyìí rẹ lọ́tayọ lọ́sẹ̀ yìí lọ́tayọ lọ́sẹ̀ yìí lọ́tayọ tayọ lọ́sẹ̀ yìí lọ tayọ lọ́sẹ̀ yìí lọ tayọ lọ́sẹ̀ yìí lọ tayọ lọ́sẹ̀ yìí lọ tayọ lọ́sẹ̀ yìí lọ tayọ lọ́sẹ̀ yìí lọ tayọ lọ́sẹ̀ yìí lọ tayọ lọ́sẹ̀ yìí lọ tayọ lọ́sẹ̀ yìí lọ tayọ lọ́sẹ̀ yìí tayọ ẹgbẹ́ lọ́sẹ̀ yìí tayọ ẹgbẹ́ lọ́sẹ̀ yìí tayọ ẹgbẹ́ lọ́sẹ̀ yìí lọ tayọ lọ́sẹ̀ yìí tayọ lọ́sẹ̀ yìí wàá ṣe rere lọ́sẹ̀ yìí gbàánú lọ́sẹ̀ yìí gbójú rere lọ́sẹ̀ yìí gbàrànlọ́wọ́ lọ́sẹ̀ yìí gbàánú gbàánú gbàánú gbàánú gbàánú gbójú rere gbàrànlọ́wọ́ gbójú rere gbàrànlọ́wọ́ gbàá gbàá lọ́sẹ̀ yìí gbójú rere gbàrànlọ́wọ́ lọ́sẹ̀ yìí gbójú rere gbàrànlọ́wọ́ lọ́sẹ̀ yìí gbójú rere gbàrànlọ́wọ́ gbàánú gbàánú àdúrà rẹ gbà gbàánú àdúrà rẹ gbà gbàánú àdúrà rẹ gbà gbà. Amen. gbà gbà àánú àdúrà rẹ gbà gbà àánú àdúrà rẹ gbà gbà àánú àdúrà rẹ gbà ẹ̀rí rẹ dé ọ̀yá o gba ẹ̀rí rẹ bẹ̀rí rẹ o bẹ̀rí rẹ o ó ṣe dádúró lọ ṣe rere ó ṣe dádúró lọ ṣe rere ó ṣe dádúró lọ ṣe rere ó ṣe dádúró lọ ṣe rere lọ ṣe rere lọ ṣe rere lọ ṣe rere lọ ṣe rere lọ ṣe rere lọ ṣe rere lọ ṣe rere lọ ṣe rere lọ ṣe rere lọ ṣe rere lọ ṣe rere lọ ṣe rere lọ ṣe rere lọ ṣe rere lọ ṣe rere lọ ṣe rere lọ ṣe

ọ̀nàlà ọ̀nàlà ọ̀nàlà ọ̀nàlà ọ̀nàlà ọ̀nàlà ọ̀nàlà àdúrà rẹ gbà ọ̀nàlà àdúrà rẹ gbà ọ̀nàlà àdúrà rẹ gbà ọ̀nàlà àdúrà rẹ gbà ọ̀nàlà àdúrà rẹ gbà ọ̀nàlà àdúrà rẹ gbà ọ̀nàlà àdúrà rẹ gbà ọ̀nàlà àdúrà rẹ gbà ọ̀nàlà àdúrà rẹ gbà ọ̀nàlà àdúrà rẹ gbà ọ̀nàlà àdúrà rẹ gbà ọ̀nàlà àdúrà rẹ gbà ọ̀nàlà àdúrà rẹ gbà ọ̀nàlà àdúrà rẹ gbà ọ̀nàlà àdúrà rẹ gbà ọ̀nàlà àdúrà rẹ gbà wú àdúrà ògbó fórúkọ olúwa ògbó fórúkọ olúwa ògbó fórúkọ olúwa ògbó fórúkọ olúwa ire tó gbà láàárọ̀ yìí kò ní bọ̀ sọ. ire tó gbà láàárọ̀ yìí kò ní bọ̀ sọ. ire tó gbà láàárọ̀ yìí kò ní bọ̀ sọ. oore tó gbà kò ní bọ̀ sọ. oore tó gbà kò ní bọ̀ sọ ó jìyà mọ́ ó jìyà mọ́ ayé rẹ̀ dìde pátápátá ayé rẹ̀ dìde ayé rẹ̀ dìde ó jìyà mọ́ bẹ́ẹ̀ lolúwa sọ ògo forúkọ olúwa gbé èso orí àtòmì rẹ jáde. bring out your food and your water. mo súre. I bless you. sí èso in the name of Jesus. lórúkọ Jésù lọ jẹ oúnjẹ ògo lọ́sẹ̀. lọ jẹ oúnjẹ ògo lọ́sẹ̀. go and eat the food of glory this week amen. Lọ jẹ oúnjẹ ògo lọ́sẹ̀. Go and eat the food of glory this week. Lọ jẹ oúnjẹ ògo lọ́sẹ̀. Go and eat the food of glory this week. Lọ jẹ oúnjẹ ògo lọ́sẹ̀. Go and eat the food of glory this week. Ibi tó o ṣe sí lọ jẹ́ ń jẹ ayọ̀ mẹ́. Here you dey labour Go and eat the food of joy there. Lọ kórè. Go and harvest. Amen. Lọ kórè. Go and harvest. Amen. Lọ kórè. Go and harvest. Amen. Lọ kórè. Go and harvest. Amen. Lọ kórè. Go and harvest. Amen. Lọ kórè. Go and harvest. Amen. Lọ kórè. Go and harvest. Amen. Lọ kórè. Go and harvest. Amen. Lọ kórè. Go and harvest. Amen. Mo sọ tẹ́lẹ̀. I prophesy. Omi di ẹ̀jẹ̀ Jésù. This water become the blood of Jesus. Amen. Omi di ẹ̀jẹ̀ Jésù. This water become the blood of Jesus. Omi di ẹ̀jẹ̀ Jésù. This water become the blood of Jesus. Omi di ẹ̀jẹ̀ Jésù. This water become the blood of Jesus. Omi di ẹ̀jẹ̀ Jésù. Amen. Omi di ẹ̀jẹ̀ Jésù gbogbo tó ń lakọjá ẹ̀jẹ̀ Jésù kò fọ̀ mọ́ ọ̀rẹ́ díẹ̀ rí ọ̀rẹ́ díẹ̀ rí ọ̀rẹ́ díẹ̀ rí ọ̀rẹ́ díẹ̀ rí ojú aṣẹ́gun lọ ojú aṣẹ́gun lọ bẹ́ẹ̀ lolúwa sọ kò yí padà ògo forúkọ olúwa tí ọwọ́ fòrí ọ̀fẹ́. Pray for every grace. Ní ọ̀la. Tomorrow. Ní àánú lè ṣe. During mercy can do it. Bàbá mi ní kí gbogbo èèyàn gbé oyin dání. My daddy says everybody should bring honey that we should go back to Hailing. Hmm. Níbi tí orísun omi méjìlá. Where twelve sources of rivers are. And seventy palm trees. Oyin. Ọ̀nẹ̀. Oyin. Ọ̀nẹ̀. Àánú lè sí. Program Mercy can do it. Ká padà sí Hailing. We should go back to Hailing. Bẹ́ẹ̀ni sá. Yes sir. Ẹ ti ọwọ́ yín torí mo ti parí àdúrà fún ọ láàárọ̀ yìí. You see that I prayed for you this morning. Tọ́ ọ̀bá nígbàgbọ́ tó bá lọ fẹ́ torí mi. If you don't have faith and you still want to see me kí a máa gorí òkè mẹ́wàá lọ. you better go to ten mountains. o lè gbọ́ lọ́hùn gbọ́mọ tí èyí jáde láyé. definitely you can no longer believe in God till the day you die. mo òjò tí ń rọ̀ mo sì rí ìbùkún. tí ìgbàgbọ́ rẹ ọba ti wá gbé gbogbo òre tí mo sún ní wákàtí kan àbọ̀. if your face off to the stand of the blessing and unleash for an hour thirty minutes. gorí òkè mẹ́sàn-án lọ. well you can go to nine mountains. tàbí mẹ́wàá. or ten. torí pé. because. n rò pé o nígbàgbọ́ nú Ọlọ́run I don't think you still believe in God pẹ̀lú tí olúwa ti ṣe nínú ayé ẹ̀ láàrin. with what God has done in your life this morning. tá bá sí ọ lójú. if your eye is open. ó mọ̀ pé o ti kúrò ní level tó wà láàárọ̀. you know ó mọ̀ pé a ti ṣí ìwé tuntun síwájú ẹ̀. ní ìlú ìwé àtijọ́ tó mú ẹ̀gàn dání àti mú kúrò níwájú reproach has been removed. Ẹ̀wọ̀ orí ọ̀fẹ́. Your hands for the grace. Orí ọ̀fẹ́ Amen. bàbá. Amen. ọmọ. Ẹ̀mẹ́ Amen. Kó máa Amen. wa lọ. Amen. ràn wá Amen. Kó tì wá Amen. Kó gbé Amen. wa sókè. Bá Amen. ti ń Amen. káàbọ̀ dájú. Ẹ̀rí Amen. Amen. Amen. olúwa sọ. Jésù olúwa wa. Aleluya méje ọyọyọyọyọyọyọ. Hallelujah. Hallelujah.